بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين أربع فمولو أفين فمولو أفين فمولو الله الحمد لله الذي فرض لعباده زيارة بيته في المحرم أبا الله إنا نعم تبقى ومنا نشي ما نعيده تشي مكة àti ìlú Madina náà ni ó ṣe lọ́rọ̀ ẹ̀kọ́ agbámánà lẹ́nu mùsùlùmí ti rí náà nínú wà á ṣe ní gbogbo ẹ̀ mùsùlùmí ẹ máa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ní gbogbo ara mùsùlùmí máa lọ́ àtọ́wá ní ẹ̀ tó bá ti ní kàpá ní yọ àìní ẹkú gbọ́nà ọba fún ara ẹ ní lẹ́nu ọ̀rọ̀ bá ní sátọ́ ní kàpá ní ẹni tó bá ní kápá ìròyìn ọlọ́run náà láò títóbi fún ọlọ́run ọba tó mọ̀ àwọn ẹrú rẹ̀ nítóbi fún ọlọ́run ọba tó ti rí wa tán nítóbi fún ọlọ́run ọba tó dáwà tó ti dáwà ilé agbónúwà nínú ọba yìí ọba àtúnyí o ilé agbón fọ́nkùn ọba àkàtútù tó dájú fẹ́mi ara rẹ̀ yóò ilé agbón sọ́mọ̀dùn ọba àkọ́tẹ́ gbogbo ayé ronú kan nígbà ni o lámúyẹ́ ní ìwọ́lẹ̀ mi ò wọ́n sẹ́ni tí máa ń gbaṣẹ́ lọ́wọ́ ọlọ́run bá tó dáadọ́ fún ara rẹ̀ yóò wọ́n sọ láti wọ́n sẹ́lẹ̀ mọ́ àyàmà bẹ́ẹ̀ láti àpéyàn tẹ́lẹ̀ àjù wọ́n bá ní ìdọ́ta àlékúnjẹ ọlọ́run àlékúnjẹ ọlọ́run kó máa bẹ́ni kó máa bá nípa màámà ẹni tó ti ṣàlàyé pàtàkì máa lọ ṣáàdì tó ti ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run bá ti ṣe ìmọ̀ lọ áàdì lọ́rọ̀ ẹ̀ fún yóò tó bá níbẹ̀ gbogbo ẹ̀ mùsùlùmí àbíkẹ́ ẹ̀ máa lọ ṣáájú délé yìí lọ́rọ̀ àtàdẹ̀kọ̀ Muhammad tó náà sọ fún àwọn ọmọ rẹ̀ àlékún kí ọlọ́pọ̀lọ́ bá ṣe fún àdẹ́kọ̀ Muhammad àlékún kí ọlọ́pọ̀lọ́ bá ṣe fún àbọ̀kọ́sì sọ́dọ̀ wa tó lá ìtọ́lọ́run bá tí ò ní yẹ̀kùkù láíláí láti ṣe àlọ́ àlẹ́ àmì kọ́sì ó mọ́ yẹ̀kùkù lórí bàbá صلوات الله لا تزال عليه يقول ما يقول لي أن محمد وآله كما ما عليه وأصحى من وأصحابه يحن الصحابة عليه ما دامت السماء والأرض مغمودتين لكم بعد سماء بان بها تلنا بان بها عليكم تبقي تقيك الله ما يقول لي أن محمد إذن الإيمان أنا يا الله فإن موضوع خطبتنا اليوم إنتم أن يقول هو لهم وولد من أكثر ìmá lọ sí rájì ìmá lọ ní ọlọ́run wà áhìkàmù àti gbogbo àwọn ìdájọ́ rẹ̀ ìdájọ́ òun bẹ fún rájì bẹbẹ fún ara rẹ̀ tí ta bá lọ ẹ̀kọ́ ìtẹ́kùkù ẹ̀nẹ́ tó bá ti wù ní kó lọ ní àti ìyájẹ̀dẹ̀ èkókò wà látàlá rẹ̀ àti dáwọn ìyá wa tí wọ́n ti gbé ẹrù ìtó ti ń bẹ lọ́ọ̀ tó ti pè wá pé àwọn àgbàdíyàn làwọn wá o àwọn jẹ́ ìlọmọ́ta ní o àwọn míì tẹ́mù nínú láti fẹ́ àwọn míì mọ́ṣẹ̀ transport mọ́ lọ́wọ́ kàní wọ́n ti kúkú wa ní ròyìn wọ́n ti kúkú wa ní wọ́n dákù ti bẹ́ẹ̀ gbogbo àtàtì ìlọ́kọ́lọ́ ṣọ́rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ta ní ìmá ìtàlẹ̀ wọn àná ìmájà ẹ̀dá wa lọ́mọ ó gbígbé ìta pé ní háàkì táwọn ọmọ ìyá wa ń lọ yìí háàkì tí wọ́n lọ yìí tó pa náà rí bí wọ́n ń di ẹrù àwọn tí wọ́n ti lọ tí wọ́n náà rí bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ń gbéra wọn lọ́wọ́ ìyẹn gbogbo àtọ́fún olúwa ọkùnrin àmìrì ní àgbàrí Islam ó jẹ́ orígun gbẹ̀yìn ní orígun àwa mùsùlùmí orígun gbẹ̀yìn nínú olówà ní orígun àwa mùsùlùmí pòsíṣàn tí ìrún tá ń kí lójúmọ́ wà pòsíṣàn ẹ̀ náà ni áàjì tí wọ́n lọ yìí náà wà ó pòsíṣàn tí ìrún tá kí lójúmọ́ tóun náà wà nínú àkánù nínú àwọn onígun àwọn amòkòrí mùsùlámù bẹ́ẹ̀ sì ni orígun orí orí lẹ́kùn kan náà ni hajj ta táwọn ìyá wa ń lọ àtàwọn ìyá wa tí wọ́n ń lọ orí orí orí lẹ́kùn kan náà ni wọ́n òun kọ́ jẹ́ ìtó gbẹ̀yìn tó jẹ́ lẹ́ẹ̀ka àmúmú ẹ̀ wàjàálẹ̀ ọlọ́run bí mo ṣe jọ́ ọ̀ràn ẹ̀yàn bẹ́ẹ̀ náà ni máa lọ sí hádì náà ṣe jọ́ ọ̀ràn ẹ̀yàn bó ṣe di dandan fún ẹ kó o gbọ́dọ̀ má dírun bẹ́ẹ̀ náà ló ṣe di dandan fún ẹ kó o lọ ṣáájì àmọ́ ọmọ wa là fún wa alimusitẹ̀tì ìrìnà fẹ́yìn tó bá ní kápá ni o ìwọ́gbọ́lọ́ mọ̀ kó o ti ní kápá ó ti di dandan fún ẹ ìwọ́gbọ́lọ́ mọ̀ kó o tó àti sanwó ájì àti lọ ṣáájì tí sì ní ní ọ ó ti di dandan fún ẹ o ọlọ́run ṣàdúwá ni ọlọ́run ní wa náà lóòótọ́ dandan ní ájì dìmọ̀ tọ́lọ́run ti fún ẹ lọ́láhùn náà ọlọ́run expect pé dandan náà kò lọ kúrò ọlọ́run tó dé ẹ lọ́láhùn ó dé ẹ lọ́láhùn ju àyè hajj kalẹ̀ fún ẹnu owó rẹ ní kó wá ní dandan fún ẹ kó lọ àbọ̀fẹ́ tó bá ti ní kápá ni o alùpàdé ẹ tó bá ti bàlágà àlẹ àpèrí ìdá ẹ tó bá ti ní làákàyè lẹ́kọ́ ní àyà 97 ó wá sọ fún wa lílàrí aláàrínà sí ní kùlùbẹ̀rẹ̀ tí ẹ̀rí ìmá lọ sí àjọ ọ̀rọ̀ yẹn lọ́lọ́run ṣe fún gbogbo ọmọnìyàn ó ọ̀rọ̀ yẹn lọ́lọ́run ṣe fún ọmọnìyàn mọ́ni ìsìtẹ̀tọ̀ ilẹ̀ ìsẹ̀bìlà bẹ́ẹ̀ tó bá ní kápá ní ọlọ́run fúra ara rẹ̀ ló là ó lóòótọ́ ọlọ́run ti ṣe lọ́rọ̀ ẹ̀ fún wà ní káfàrà ẹ̀dúgbọ́ wá ní kápá ẹ̀ tí ò lọ hajj ẹ̀dúgbọ́ ní kápá tọ́nà mọ́ tó lówó ní ètò ń lọ sí hajj ní sìn ó kéré ní tó bá ti ní 3.5 ọ̀bọ̀ sọ́nà ó ní 3.5 lálẹ́ mú àwọn àwọn kan sì wà tó sì wá gbèrò hajj tí wọ́n sì wá èrò hajj ó ní 3.5 àti láwọn ọ̀pẹ̀ta bá bẹ̀ ọ̀hún gbà tó bá ní kó wá àmọ́ ẹni tó ní kàmpáyà àwọn bá máa kápá ìwọ́n ti tó ní owó ìtò ní wọ́n ti kó owó ìlà káàdì lọ́ọ̀dá fa iná lọ́rọ̀ bá ní yún àmì àlẹ́mí wọ́n lọ́mọ wípé ọlọ́run bá rọrọ̀ kúrò gbogbo tòrò kò ní owó ẹ̀kọ́ ọlọ́run ní ìtọ́ sọ pé boni tiri mílíọ̀n boni ọlọ́run ní ìdí ẹ̀fà iná lọ́rọ̀ ọba tó ti ní lọ́lọ́run má rò pé owó tó fẹ́ náà yẹn ọlọ́run kan ń gbowó ìlọ wa lẹ̀ ládùúgbò tá a ní ọlọ́ hajj ọlọ́run kan ló owó yẹn kọ́rọ̀ lọ́run níbi lọ́wọ́ rẹ̀ owó yẹn kọ́rọ̀ lọ́run níbi ẹ tó bá ti ṣe kèfèrè àti má ṣe kèfèrè o má pọ̀ kó ní lọ hajj tó bá ti ní kàkà o nítorí báyìí kan tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ̀ náà pé à ọlọ́run ṣe náà lòun yìí ọlọ́run tí rọrùn ní kí n débẹ̀ àdúrà tí kó mùsùlùmí gbọ́dọ̀ mọ́ ṣe ní orí orígun háì orígun orígun àwa mùsùlùmí orígun ìsìláàmù wa nù tó jẹ́ ìgbẹ̀yìn nínú rẹ̀ tó jẹ́ ìgbẹ̀yìn nínú ẹ̀ tọ́lọ́ bá kádìrá pé yẹn náà ṣe bẹ́ẹ̀ náà wọn kó gbogbo òpó yẹn lèyàn mi lèyàn gbìyànjú àti kò ní ti bẹ́ẹ̀ tọ́lọ́ ṣe rọrùn bẹ́ẹ̀ lè wà nínú àbàs ní ìtàfihàn pé háàjì ọ̀rọ̀ yẹn ni Ibn Abbas rọ́bì láàrin ọlọ́ọ̀bá ẹni ti pààlù ó sọ ọgbà rí kàtọ́bà ní àrọ̀sùn kàtọ́bà ní àrọ̀sùn lọ́gbàmì sallallahu alaihi wasallam ó láti ní ibá wa sọ̀rọ̀ bàbọ́ọ̀lá ànábì bá sọ pé ó yá àdúwà náàsì mọ́ gbẹ̀yìn ọmọ nìyà kútìbà alaykumul hajja wọ́n ti ṣe kútìbà alaykumul hajj wọ́n ti ṣe áàjì lọ́rọ̀ ayẹ̀lẹ́yìn lórí o ànábì ń pe àwọn àjúmọ̀ rẹ̀ nígbà náà wípé wọ́n ti ṣe ààjì lọ́rọ̀ ìrìnlẹ́yìn lókè lẹ́rí o pàkọ́lẹ̀ alákùnrin wọn hàbís alákùnrin nínú àwọn sàábí ànábì ó bá dìde pàkọ́lẹ̀ ó bá ń bèèrè lọ́wọ́ ànábì wípé o àfikúnlẹ̀ àmìlíà rọ̀súnlọ́lá tí ọdún ọdún ní ká máa lọ tí ọdún ọdún ní ká máa lọ ájì yìí náà pàkọ́lẹ̀ ànábì bá dáná pé á ah, làwùkúlùtù ha tí bá sọ fún pé lọ́dọ̀ ẹ máa lọ lọ́dọọdún ọdọọdún ni ẹ máa lọ làwájàbá tí yóò dọ̀nà ẹ̀ fún yín wọ́lẹ̀ wájàbá tí tó bá wá lọ dọ̀nà ẹ̀ fún yín làwùjá àmẹ́lú bí ha bẹ́ẹ̀ nílé máa lọ mọ́ kò ní rọ̀ ìlọ́rùn bí ẹ máa lọ nítorí owó tó wá ìbọ́ọ̀bù ó lè alèmọ́ máa rí lọ́dọọdún nǹkan tó wá ìbọ́ọ̀bù àlàáfíà náà lè mọ́ sí tó bá dìdọ̀ ìhun ló dọ̀nà ẹ̀ fún wa tá àgbọ̀rọ̀ mọ́kì àmọ́ tí ájì náà bá dọ̀mọ́ rẹ̀ fún ọlọ́dọọdún gbogbo náà lámọ́ tí ń bẹ lápò wa àkáǹtì ẹlòmí àbíbí radio station kílọ̀pì eh, radio station bí fún eh, kíní eh, andrew radio station àkáǹtì ẹlòmí ẹ̀ frequency radio station mi lẹ́nu àkáǹtì ẹlòmí tẹlifí ìpọ̀ tó tó bá òun gan àbí nọ́mbà ilé rẹ̀ gbọ́dọ̀ tí ń sọ láàrin gbogbo ó sì lè dọ̀tún ní kó máa ka ní ten figures tọ́lọ́ òun lè ṣe bẹ́ẹ̀ àwọn tó bá di ọdọọdún àlẹ́bí ní láńtà amẹ́kùnkì àlẹ́bí lè máa lọ àlẹ́bí wá ní o alhaji jẹwàárí hajj tán sọ ìmọ̀ràtẹ̀ wà àyà ẹ̀kan ìbò ṣáàgbìyànjú kó lọ ẹ̀kan ní ojú orí rẹ̀ gbìyànjú kó lọ ẹ̀kan ní ojú orí rẹ̀ o fọ́nà ìsáàdà àlẹ́bí bá làwọn ẹ̀kúgbọ́ alẹ́kùnjú ẹ̀yọ̀kan yìí lọ́wọ́ tọ̀wọ́ tàtọ̀ wò á máa kàyẹ́ sí wípé àlékún ló ń ṣe ó dàbí pé ẹ̀yìn náà fílà lẹ́yìn inú á máa kàyẹ́ sí náà fílà fún ṣáàtì lẹ́yọ̀ kan á yìí ṣáàtì ìdúpò lọ ọlọ́run kò ní lọ hajj náà owó yìí fún ọlọ́run ìgbó bẹ́ẹ̀ lọ tí bẹ̀ wò má pé bó bá débẹ̀ wọn ibẹ̀ ẹjọ́ fúnra ara rẹ̀ àyè tó bí wí gbogbo fẹ́ ni ọlọ́run sì pàdé sí fún wí gbogbo fẹ́ ni ọlọ́run sì mọ pàdé sí fún torí pé àyè tó gbàdúrà tó bá sì ń lọ ìyẹn máa ẹni tó bá fẹ́ lọ ẹ máa tún fáwọn èèyàn wá o ẹni tí ó bá lọ kó má ní àtọ́lọ́run dání o nítorí àwọn èèyàn ti ń yí kiri padà hajj ìbádà ni o hajj ò ṣe tọ́ owó lọ ṣe lọ lọ lọ ṣe fàájì o òun ṣe tọ́ lọ lọ ṣe ní hajj o wọ́n lọ ṣe ìbádà ni torí position tí ìmú wà táǹkì lójoojúmọ́ position yẹn náà ni hajj tá a wà ní táàlù lọ yìí kò position náà ló wà so ìbádà yẹn gangan wà lọ kọ́kọ́ sí kó fẹ́ lọ ṣe ẹlòmí business ẹlòmí ń bá lọ ẹlòmí connection ẹlòmí ń bá lọ ẹlòmí ò ní àníyàn hajj mọ́ ẹlòmí fọ́tò lẹ́lòmí bá lọ ẹ ti wá mọ̀ kò síbi tó dé tí ò ní ya fọ́tò ju wa máa ṣe fídíò káàkiri tó bá ti rí lágbá kan báyìí tó máa sáré bá ya fídíò tó ní kàmọ́ tí ò rí lágbá wá rí kúrò ìbòrí tó ìbádà ẹgbẹ̀gbẹ̀ nípa fókọ́sì ẹlòmí tó bá ti dé àdìbá ìgbẹ̀yìn ni ó wá bí ẹ̀dọ̀gbọ́lọ́ ti ń ṣe ìyẹn kọ́ ìbádà lẹ́nu mo fẹ́ lọ fẹ́ kírun mo bá ní ẹ̀dọ́ aṣọ wo ló dájú tí mo lè fi kírun ní báyìí àti bá mi fẹ́ kí láàárọ̀ aṣọ tó dájú rẹ̀ mi kírun kò ní ti máa sásọ ìrẹ́ ọlọ́run fẹ́ wò ní àbí ìjọsìn tó fẹ́ jọ́sìn fún ó dàbí ó fẹ́ kí ó fẹ́ kí á sí ní kó wá ní ẹ̀jẹ̀ bá ń fẹ́ yín mẹ́kà sí ẹ bá ń fẹ́ yín sí òkúrí àwọn mo fẹ́ fẹ́ káwọn ọ̀nà mọ̀ pé mo kí á sí ṣé wọn gbogbo ní túmọ̀ òun náà ni kò sí ṣe yín kó fẹ́ fi ṣe inú kọ́lẹ̀ mọ̀ ń polo ájì tí lẹ́nu kọ́mọ̀ ń polo ájì dandan kọ́ ọdún tọ́lọ̀ bá ti sáì tí kò wá sọ́dọ̀ rẹ̀ ó ti tán tọ́lọ̀ bá ti mọ́ kó wá nígbà tó ti ní làbáyíkà làhúnmọ́ làbáyì tó ti sọ bọ́lá ọmọ jẹ́ pèrè kọ́lọ̀ bá rẹ̀ ti ní àá làbáyíkà wọ́n sára rẹ̀ ìgbà ọkọ̀ tí ó lè ti ẹni tó bá ti ń lọ mọ́kà lórí àníyàn yẹn ó lọ ṣeré ni o ẹni tó bá ti ń lọ mọ́kà lórí àníyàn yẹn fàájì ló bá lọ ó lọ excursion ni o làníyàn tó lọ lórí tó fẹ́ lọ sí lọ́hùn nítorí gbogbo àwọn nǹkan mèremère tó wà ń bẹ ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ torí zẹ́mzẹ́m mo bẹ́ nǹkan lọ àwọn èèyàn tó ń lọ tó ń lọ mo bá sọ̀rọ̀ láàárọ̀ yìí mo ní sọ̀rọ̀ tó bá fẹ́ mú omi tó bá fẹ́ mú bẹ́ẹ̀ sàràmù zẹ́mzẹ́m bá mú mi ṣàgbà mú jẹ́mjẹ́m torí ohun jẹ́mjẹ́m àrẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam àrẹ́bí ní ìwòsàn ní ẹwà sọ fún mi bí àwọn máa mú kójú ònìyàn bí ń ṣó mi ṣe mọ́ pa àrẹ́ púpọ̀ ní prosin là àrẹ́bí rẹ̀ sọ fún wa pé tó bá fẹ́ kí jẹ́mjẹ́m ṣe pọ̀ ní ó ṣe pọ̀ láti kí òṣù ara rẹ̀ pọ̀tọ́ tún ọlọ́run àdìrí tí ń bẹ nínú nǹkan máa ń gbónú mi ọlọ́run bá mo kúrò ó ti mú mi ó ti mú mi sí mo sọ́ọ́ sínú omi jẹ́mjẹ́m ọlọ́run ló lo mi ọlọ́run náà sì ló ń pè sínú omi ó sì wá mú bẹ̀ wá pé ọlọ́run bẹ̀ ní sí ní ìlànà àná ọlọ́run sí ọlọ́run kúrò pọ̀ lẹ́nìkan ó ti lọ ṣogbó ó ti lọ ti pẹ́ ó wá láwọn rìn àwọn rìn lọ sí mùnà ó wá ti rẹ òun gbá rírẹ̀ yìí ó pọ̀ púpọ̀ òun dákúrò ẹmọ kó rẹ̀ yìí rírẹ̀ yìí ó púpọ̀ òun dákúrò pọ́tù olómi tẹ́mtẹ́mù wà ní pín òun bá súnmọ́ bí mọ́ọ̀lù yẹn òun bá ṣàmú tẹ́mtẹ́mù yẹn bóun ṣe mú báyìí ó wá dàbí bóun rìn rárá tẹ́lẹ̀ agbára àti ìwòsàn tí ń bẹ nínú omi tẹ́mtẹ́mù ń sọ fún ẹ o kódà ó nígbà tó ń kí ni drop yẹn kan inú òun báyìí ó pọ̀ dàbí pé à ẹmọ̀ kí á láti rí àkíyàn fún ìrìn kí ọ fi lè gbé àlàáfíà dé complete àlàáfíà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lára àwọn onílọ́lẹ̀ òun sì rí lọ́mù náà òun lọ́bọ̀ láì ní ìra tó torí náà àyè táwọn ọmọ ìyá wa ń lọ ìpè iṣẹ́ àyẹrẹ o àwọn ọmọ ìyá wa ẹbí wa tó bá lọ ẹpè wọn mọ́ ṣeré o ọlọ́run ni ó pe o má kẹgbẹ́ o àwọn kó máa wá familiarity ìdẹ́gbádọ́hùn tó tó bẹ́ẹ̀ lẹ́la kó máa rà ní òwò rẹ̀ lọ́ àkọ́ṣà wẹ́lì táwọn ṣàjọ máa rìn àbáwọn tó máa rojọ́ fún táwọn ọwá nù táwọn ṣàjọ máa rojọ́ lẹ́kọ̀ọ́ ní táwọn máa dùn rojọ́ rojọ́ ní ìbádà wọn ní ṣe ṣe sí lọ́run ní owó ẹni tó bá láǹfààní àti lọ láàrin àpò fẹ́ lọ sí lọ́run ní bá láàrin àpò fẹ́ lọ ṣe yóò ìtọ̀tẹ̀ ní ìyá rẹ̀ tùrú tùkùjọ lè hajj kí làwọn mẹ́jẹ̀ mú wípé ó sọ àdìgbò rẹ̀ fún yà nítorí ayọ́pọ̀lọpọ̀ làwọn ń gbé báàgì wọn láwọn lọ́mọ́ká àwọn èèyàn ń gbé báyìí lónìí wọ́n tà dé lónìí tírí mílíọ̀n plus àkójọ lọ́gbọ̀n àwọn lágbára ẹ̀rọ àwọn náà wọ́n lọ àwọn olówó rẹ̀ lọ ṣáájú àwọn kan ní alìsílámù ẹni tí ó lọ láti gbọdọ̀ jẹ́ mùsùlùmí o gbogbo wọn tó ń gbé bébí máa wà lọ ọlọ́wọ́ mú ọ ìwọ tó ń gbé àwọn ọmọ púpọ̀ kù lọ ájò ọlọ́wọ́ mú yín o yóò máa yà nílẹ̀ àwọn ọgbẹ́ ń ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan ṣe bẹ́ẹ̀ gẹ́fẹ̀rẹ́ nílòmí mú lọ sí ààyè ìyàwó tí ń lọ bí kankan ìyàwó tí ń dẹnu lé ẹjá bẹ̀rù ọlọ́wọ́ ẹjá bẹ̀rù ọlọ́wọ́ ìbádà ní kaláníyàn rẹ ẹni tó bá lọ́gbọ̀rọ̀ jẹ́ mùsùlùmí wọ́lá ayéjìkún hajj àdàkáfìrì hajj èé sọ̀rọ̀ àyà fún mú fẹ́ tí ó ń ṣe mùsùlùmí ohun lè á ní ohun kúrùpàtù torí hajji tá ń sọ yìí a fi ń súnmọ́ lọ́wọ́ ní o tàtàdù bí àníyà tó yẹ wípé àníyàn tọ́lọ̀ ń fẹ́ lò àníyàn mùsùlùmí lọ́lọ́ ń fẹ́ lò kìí ṣe àníyàn kèfèrí wàlkáfù ọba ní ṣe ẹrí kèfèrí o lẹ́ìsàmì ahlil kurbat kò sínú mùsùlùmí rárá lẹ́yìn ṣekú nínú àdígbà lọ́wọ́ rẹ̀ kódà kọ́nà hajj àdígbà lọ́wọ́ rẹ̀ nítorí tó qualify àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀ níta lọ hajj torí ní òkú ẹ̀sìn Islam ló wà nígbàtà nígbà ẹni tó bá lọ hajj afọ́ àpọ̀dọ̀ wo albulu ẹni tó lọ hajj gbọ́dọ̀ ti bàlágà á rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí máa gbogbo fámìlì lọ àtàìgbọ́n tọ́lọ́wọ́ òun náà lọ hajj fọ́lá ẹ̀kìbò hajjá àdá alásọ̀bí ẹjá ọmọ máàjẹ́ iṣẹ́ ọ̀rọ̀ yẹ̀ fún ọmọ kékeré o hajjá yẹ́kùnlá ẹjá fílẹ̀ tí tó fi dàgbà wàlọ̀ hajjá sọ̀bí wà sílẹ̀ àti ọgbà àrífò nìkan kalẹ̀ sí wàlọ̀ hajjá sọ̀bí ká ọmọ kékeré bá ṣe hajj wà á tàbí mẹ́nà àtìkà ó sì ṣe gbogbo iṣẹ́ hajj pé aláwọ́dí ìhà ó sì jẹ́ ṣe é sọ àjùbò هذا حجة الإسلام إذا بلغ الهدى إليه مهم جاد مبẹ tí ẹ bá ti wá tó bá ti dàgbà ìsọ́n fún aṣojú tó kùtù ó ti wá padà sípò sí ẹgbẹ́ tó wá nínú ẹ̀ṣẹ̀ pọ̀ hàn lọ́pọ̀ ọmọ ọmọ wí tọmọ kékeré ta ló lọ ájì ní kékeré tó bá ti dà ájì yẹn á gbà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe bó ti jẹ kó ṣe àmọ́ tó bá ti dàgbà kó tún mi lọ èyí tó bá tún lọ ẹ lákàtí ájì kẹkùn sórí ìtó lọ ẹ lákàtí lọ́fíà gbọ́tánà wà ọmọ kọ́lá nàbí yusuf ibn abbas rọ́bì ọ̀nà àdúrà kọ́lọ̀ bá yọ sọ àti bàbá rẹ̀ kọ́lá ó sọ pé àdúgbò àwọn ọmọ ìgbọ́nàkún wa fi wà ilé ayé máa sọ bí èyí ó kún bá jẹ́ ọmọdé hajjá tó lọ hajj tó mọ̀ bá lágbàlá hada ó wá padà dàgbà tóun náà bí tóun náà tóun náà dàgbà fọ àlẹ́ yìí àyẹ̀kú já hajjá ta ní ọkọ̀ àbùn àdábì wá kó ẹrú máa àwọn ẹlòmí àwọn ẹrú tó ń bẹ lábẹ́ ọ̀gá irú àwọn yẹn náà sí ipò ájèé sọ̀rọ̀ ẹ̀ fún wa ẹrú tó ń bẹ lábẹ́ ọ̀gá rẹ̀ ájèé sọ̀rọ̀ ẹ̀ fún wa kódà bí ọ̀gá rẹ̀ ń mú lọ ájù tó bá wá ti gbọ́ tọ́lọ́ tó ti gbọ́ mú lọ́pọ̀ ó ti gbọ́ lọ́wọ́ ẹrú sí ẹ̀ẹ́ ó sì ẹ̀wà tó ájì ní ìlọ ìgbà ẹ̀ ájẹ ẹgbẹ̀rún ó kà sáàrì lànà tó wá fi pàyẹ́bà ápùn èyí ó wù ẹrú tó bá lọ hájà tó wá tó náà ti lọ ní tẹ́lẹ̀ fún àjàpọ̀ ọwọ́ padà wá gbọ́kùn lọ́rùn rẹ̀ fún àdé ìhàyẹ̀ ń já hajjata ní òkùrọ̀ ó wá dọ̀ ó dọ̀ òun náà kóhun náà ṣe hajjì ní òun àbúgbò òun náà ṣe hajjì ní ẹjẹ́káwà náà wá gbígbé wá ọmọ àwọn ẹlòmí ti lọ ẹlòmí ti lọ hajjì láti kékeré ọwá ti pè lálàájì ara ọmọ mi bẹ́ẹ̀ kò tó bí wọ́n ọmọ náà tó bá ti dàgbà kóhun náà lọ sí àjà wá tó ti mú láàájú àtàwà kékeré àti bá ti dàgbà báyìí ẹja àtìdí ẹja àpalẹ̀mọ́ ìmí àmúṣà ti lọ ṣẹ̀bẹ́ kan lọ́kùnrin túnlọ̀ ní ìkó fi dájú ní ẹ̀ yóò pọ̀tẹ̀ nígbà ẹ̀mọ̀ ya wá náà ṣe wa dùkú ló wà tẹ̀lé á ti ní àsìkò tá a máa ń a kì í ní àsìkò tá a máa ń lọ àsìkò rẹ̀ náà lásìkò tá a wà yìí àsìkò rẹ̀ òun náà lásìkò hajj tá a wà yìí a rí àwọn àwọn kílọ̀pù àwọn alálàájì a ti rí pé wọ́n ti ń lọ airport ti kún gbogbo àwọn airport wá ti kún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyè ní nàìjíríà tí wọ́n ti ń gbéra airport ti kún lórí pàwọn alálàájì lọ àwọn ìlú mi gan lára púpọ̀ sówó kò sówó ni wọ́n ń pariwo látijọ́ yìí wọ́n sì pọ̀ tí wọ́n lọ fẹ́ lé 1000 tí wọ́n gbéra nínú ìlú náà

nínú rọmọgọ́nà ló wá ló gbé báyìí pọ̀ lọ hajj hajj kọ́ ló ṣe kó múra lápá àti kó ṣe o mo rò pé ń bára yìí báyìí sí àsìkò táwà yìí lásìkò tí wọ́n ń ṣe hajj àsìkò táwà yìí lásìkò tí wọ́n àsìkò náà wọ́n bẹ̀rẹ̀ láti ṣàwálì bó ṣe gùn tó wọ́n bẹ̀rẹ̀ láti ṣàwálì ọ̀yẹ̀ tẹ́lì bìlá ṣì ìjà ó parí sí on 10th of Zulhijjah nísìnyí tòkádà la tòkádà ní parí lọ yìí tòkádà pé twenty lẹ́nu tòkádà ó pé twenty lẹ́nu tó ń gbà tí àjò parí tí àsìkò àjò parí yóò parí sí ọ̀nì tẹ́tọ̀ tòlùbíjà ìyẹn oṣù tó ń bọ̀ wá torípọ̀ náà bá láàfin yé wa wípé aláàjù jẹ́rí àjùtà sọ yóò aṣùwòrò màálùmáàtù oṣù àwọn oṣù tó kó sínú àwọn oṣù táwa náà mẹ́rin àwọn oṣù náà lálẹ́rọ lọ́wọ́ ṣàlàyé fún wa nínú tẹ̀sí wípé ṣàwálì lòlùkàdá àti lòlùkìjà àwọn làwọn sultani wa Muhammad sọlọ àsọlá kó sàlàyé tọ́lọ̀ wà láàyè sàlàyé nínú àkùrán tó káwa náà lọ́mọ wípé hajj ní àsìkò kó o kọ̀lẹ̀ gbé báàgì sí kó lọ hajj gbogbo téèyàn bá ṣe before àsìkò yìí ń mọ́ra lè lọ àbẹ̀lọ́ ọ̀pọ̀lọ́ sí bàbá ní ọwọ́ ẹ̀ kẹfà ikú tẹ̀lé ó lẹ́nà lẹ́sìn tọ́ra téèyàn bá lọ hajj yẹn gbọdọ̀ ní kápá o má yàwó hajj o má yàwó hajj orí bọ́lọ́ ọba làá pẹ̀lú tó bá ní kápá ní ogun tó gbé ọlọ́ọ̀bá náà ló sọ pé láyé kẹ́lì fúnlá onẹ́sán ìgbà òṣà àhà ọlọ́wọ̀ọ̀bá kò làbó ẹ̀mí ọlọ́run àti ìpẹ́tẹ́mì náà bá ní kápá ní ogun ìtẹ́mi pé ẹ̀mí ẹ bá ní kápá lọ́rọ̀run lábọ̀ wá lọ́rùn nítàbìmọ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá dáadáa lọ́rọ̀ wá wá ní ọba ṣẹ̀dá wọn bá dáadáa ní ohun ti rí wa náà bá tó fẹ́ràn wá ní tó ló ti mọ́ gbogbo agbọ́dá lówó gbogbo akọ́lá ma ní millions gbogbo akọ́lá tún máa jẹ́ la máa jẹ́ ta tún máa wù dànù lọ́nà tó fi pin láàrin pé gbogbo ẹ̀yin jẹ́ nípa káwọn ọ̀dọ́ ẹ̀yin jẹ́ nípa káwọn ọ̀dọ́ ẹ̀ fún ìdíkẹ lọ tó àwọn tó jẹ́ dandan fún yẹn náà náà kí wọ́n lọ tó kọ́ bá tó yẹn bá ti ìkápá ẹni kò bèrè lọ́wọ́ ọlọ́run kọ́lọ̀ ń ṣe ìkápá ẹ̀ fún ọ̀gá lọ́wọ́ alá gbogbo àwọn tó ti ní kọ́lọ̀ má jẹ ní alọ́lẹ̀ láíláí àwọn tá a ti wá ń bèrè orí lọ́wọ́ ọlọ́run àtọ́lọ́ kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan wa bí kò tẹ̀lé ma kí ẹni áàjì tó bá fẹ́ kọ́lọ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ ó ní má jẹ mọ́ hajj tó bá fẹ́ owó tó bá ná jẹ́ owó tó máa má fi owó tẹ́jẹ́ má rò pé ó jẹ tẹ́tẹ́ kan sí oúnjẹ bàbá jẹ̀kú àbí náírà bẹ̀ tàbí twenty four seven ó wá jẹ tẹ́tẹ́ nísìnyí ó wá jẹ millions of naira ah! báà kíkó náwó yìí hajj mo fẹ́ lọ hajj kọ́ nìyẹn o lọ fún excursion ni o bí ẹnìkan rà pé ramadan tó lọ yìí náà ni wọ́n ní èèyàn kan mistakenly transfer owó sínú àkáǹtì ẹ̀ bọ́ ṣe wá transfer bí 200 3 something 200 something 2 point something million owó yẹn lé 200 million ní kúkúrú bọ́ ṣe wá transfer rẹ̀ sí àkáǹtì tó bá bẹ̀rẹ̀ sí nínú ọgbà àwọn èèyàn ní wọ́rá ó bẹ̀rẹ̀ sí nínú àwọn èèyàn ní wọ́rá nígbà tó bá gbé báńkì ló kọ́kọ́ gbé ni transfer àwọn mistakenly transfer owó sínú báńkì ẹ̀wọ́ sì ná owó tí níwà lọ rìpọ́ọ̀tù báńkì náà ó jẹ́ tí ẹ̀kẹ́ sí ti ẹmọ́ sọ fún ẹ kò wá jẹjẹ ìwọ bá bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn ní múra ìwọ ẹni tó ráwọn èèyàn múra àwọn tó bá mọ̀ sí wípé owó yìí ń ṣe tiẹ̀ làwọn ọlọ́run nígbà wọn múra wọn àmọ́ àwọn tí wọ́n àwọn tí wọ́n mọ̀ ọlọ́run gba wọn múra tiwọn ẹni tó kú fáwọn náà tó ní wọ́n máa lọ múra gbogbo tó ná ọlọ́run bí tó bá rí dá padà ọlọ́run ṣàforíjì fún ọlọ́run foríjì sowó téèyàn ó bá ná sowó tó bá ná owó tó bá mọ́lẹ̀ ẹ̀mí sí lọ́hùn owó tó bá mọ́ òun yẹn fi ń sí lọ́hùn mo sọ ọjọ́ òwe bàyí mo láwọn ọmọ kí òun ìbéèrè lọ́hùn ń pín ẹ nígbà tí èèyàn wá pé áwí ó sòkó ó ní àmì ó dàpé jẹ́jẹ́ náà ní ó wá lọ́kọ́ mọ́sálásí tí ọlọ́run bá gbà mo ní ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ó tọ́nà bá fẹ́ alẹ́gbàá màmá ó sọ pé pé ní làyàkùbá nílẹ̀ tó yìí bá onígbà nǹkan ní àbí tó bá ti dá lọ́rọ̀ wọn gbà ó sì mọ́nù wa mọ́nù tó ṣe fún wa òun náà ló sọ fún wa wípé yá àjọ lẹ́nu ilẹ̀ àmẹ́nu ó ní wọ́n pẹ̀ yí jẹ́ nígbàgbọ́ o kúlùú mi tọ́ yìí ti máa ọ̀gá padà fún in tí mo fún yín tó dá ẹ̀yìn kan náà o in tó dá náà láti mo dá ẹ̀yìn o náà má tẹ́tẹ́ lọ ájì má gbájú ẹ̀ lọ ájì má fowó kówó owó tó jí má fi lọ ájò ọlọ́run ní gbà jù rẹ̀ kọ́sùn òjì rẹ̀ bí pọ̀tà ní ìmá torí pé alákòókò rẹ̀ ìrànlọ́gbọ̀n láàánú ó jẹ́ ìwà pípọ́ lọ́rọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam onígbà nígbà Muhammad kí ọlọ́run kún wa bá tó pé ìdẹ́sẹ̀ rẹ̀ rọ́jùlù hajjá ní apákọ̀tì tó yìí tí ẹni tó bá fọ̀tọ́ àríjùláwú fìlúfúra ní ó wá gbé ẹsẹ̀ rẹ̀ sórí ẹsẹ̀ lẹ́ni tó fẹ́ sí ìrìn àjò fànádà ó wá sọ pé làbáìkà làwúmẹ́ làbáì mo jẹ́ pèrè olúwa o mo jẹ́ pèrè o nàdáwù mùnádì mi ní sàbà olùpẹ̀pẹ̀ kan wò á pè òun náà láti sánmà pé làbáìkà wà sàárẹ̀ ìkà mo jẹ́ pèrè oríire ti bí tiẹ̀ o záàdẹ́ka aláàrù lórí pé o náwó tó tọ́ láti fi ṣe áàdì tó fẹ́ ṣe yìí ọlọ́run ó ṣàlékún ọlá fún ọ ọlá tọ́lọ́run sì máa ṣe mọ́ yóò máa jẹ́ tó lẹ́tọ̀ọ́ wọ̀nà ìlẹ́tùkà aláàrù sórí ìrìn àjò tó fẹ́ ṣe yìí ìrìn àjò tó lẹ́tọ̀ọ́ ló fẹ́ ṣe wàhádù kama gbogbogbòn tó wá ní o àdì tó wá fẹ́ lọ yìí tó fẹ́ ti fọ́lọ́hùn yìí mọ̀ kúrù àdì lọ́lọ́ tó gbà ní o lẹ́nu wàlìdà kọ́rọ̀jà rọ́jùlù mi nínú ọmọdé sọ̀rọ̀ ìfẹ́jì tó bá ní ẹni tó bá fẹ́ tó bá tẹ́ẹ̀nì kan bá fẹ́ lọ ájì pẹ̀lú owó tí ó mọ́ owó dọ̀tí pàtó kòwọ́dọ̀ àríjìdẹ̀wò àìdẹ̀lógúsù ó wá gbé ẹsẹ̀ rẹ̀ sórí nǹkan ọmọ rẹ̀ tó bẹ́ fi ṣe rìn àjò pàdádà ó wá bẹ̀rẹ̀ tí ń sọ pé ó làbáyì ká lọ àwọn ọmọ làbáyì mo jẹ́ pèrè olúwa o mo jẹ́ pèrè o nẹ̀dá àwọn ohun kan náà tún máa wá láti sánmà làbáyíká wàlà làbáyíká wàlà sàdáyíká sórí o àjẹ́ àti ẹ̀gbọ́ tì rárá orí rẹ̀ òsì jẹ́ tiẹ̀ ìyẹn fẹ́ ni tó bá fi owó tí ò dá lọ ájì ní o záàdẹ́ka haram sórí owó tí ò lẹ́tọ̀ọ́ tó fi ṣe ájì yìí ọlọ́run bẹ̀ẹ́ tún yóò tún máa pọ̀ sí ní owó nítorí àjẹ́ ọlọ́run wànàfà ìwọ̀ ló mọ̀ jẹ́ fún o lè torí àjẹ́ wájú ọlọ́wọ́ wọ̀ ájù kàrẹ ìwà mọ̀lú torí àjẹ́ òun sí àjẹ́ tàbí ọgbà rárá tó mọ́ owó tó fi lọ ájì o jẹ́ ojú owó tó mọ́ ṣe àwọn ẹ̀tọ́ tó wọ́n náà mọ́ jẹ gbèsè mọ́ jẹ gbèsè lọ ájì tó bá mọ̀ owó tó ọ̀dá padà wà mí kàrí pẹ́ntì yẹn kalẹ̀ kówó padà torí ìrìn àjò fẹ́rìn gbogbo ẹni tó ní ìrìn padà sílé o gbogbo ẹni tó ṣẹ́rìn àjò wọ́n ní padà sílẹ̀ o nítorí ẹ̀wọ́ lè wọ́n ní ìpé ẹ̀ ti bá gba owó ìlọ́wẹ̀ mo ní owó kan tí máa fi dá padà kẹ́bì máa mọ̀ tábà kára máa mọ̀ títí tán wá dé sọ́ọ̀ bá ọ̀rọ̀ ṣe dá padà mẹ́ta ní pínlẹ̀tì ẹ̀ka tó wà láyé ò sí láyé owó yẹn máa dọ́dọ̀ rẹ̀ láti lè fi jẹ́ ìfọ̀mọ́ fún ẹni wájú abẹ́ tọ́lọ̀ bá láwọ̀ tó àbẹ́lọ́ ọmọ ọlá kọ́lọ̀ ṣe ọ̀rọ̀ fẹ́ nínú ẹ̀yìn kọ̀kọ́ wa kọ́lọ̀ jẹ́ abá gbogbo ìbádàtà ṣe kọ́lọ̀ jẹ́ abá mi kó lérè láyé ní àti àlùfíàrà ẹjà lọ́mọ pé iṣẹ́ hajj iṣẹ́ mẹ́rin tó máa ní ẹ̀dá ní ẹgbẹ́ tó ti sọ ẹjà àdáni ẹ̀yìn tó fi ń dájú lọ́dún bá bẹ́ fowó dúrí ọlọ́run ẹ má jẹ́ àwọn nǹkan tá a fẹ́ fi ṣe àlùkíyàmà ní ká máa gbogbo tá a bá fẹ́ sọ ṣàdúrà kó ń wá kó lè tún ṣàdúrà tàlùkíyàmà owó tó bá ń wá láyé yìí làáfọ́ náà ń pe owó tó tọ́ tó wọ́n náà bá láàyọ́nú sí ó ti pọ̀ bí ẹnìkan ń sẹ́yìn fídíò kan jáde lórí àpẹtàìmù ìtì káàkùn náà lọ́wọ́ wọ́n lẹ́nìkan ẹnìkan ń ṣe àdúrà ó bá ní three hundred million dollars ní tẹ̀wọ́n ní à eléyìí mọ ọlọ́run dáadáa o tíyẹ̀ ó bá bẹ ọlọ́run mọ́ bèrè one million tó bá bèrè tọ́lọ́run mọ́ bèrè two million kéré pé tẹ́mi ó bá bèèrè lọ́wọ́ lọ ìlú sọ bọ́lọ̀ hundred trillion lè fẹ́ ìgbọ̀n ìgbọ̀n díẹ̀ àbọ́tìpọ̀ ní hundred trillion ní ìgbọ̀n díẹ̀ kò pọ̀jú ìyẹn máa ń bèèrè kan lọ́wọ́ lọ́wọ́ tó gbọ́ lọ́wọ́ tó fẹ́ kí ẹ̀ máa bèèrè kan tó bá pọ̀ kan lọ́wọ́ ó bẹ́ bèèrè lé má bèèrè ẹ̀ má ṣàtìrí rúmọ̀ má lọ́sẹ̀ kọ̀ọ̀tì ah òun gbójú kéré ọlọ́run pọ́lọ́run ò lè èyí tó ti tó iná orú bí ọlọ́run ò tó láti ọlọ́run tó lè ra odidi estate pa fún ọ ọlọ́run tó lè ra odidi estate tí ó rà pa fún ọ ó rọ ọlọ́run lọ́rùn tó gbére iná lọ àyè ikú màá ń yẹ kùnú ọlọ́run fẹ́rẹ̀ kí ìmọ̀ bèrè kátó tóbi kátó tóbi abẹ́lọ́run wà láà gbogbo táwọn ọmọ ìyá kọ́lọ̀ ṣe ọ̀rọ̀ fáwọn náà nílọ kọ́lọ̀ wá ṣe ní ìta kan agbóòrò tàbí bíbẹ̀ kọ́lọ̀ ṣe láyé táwa náà dé láyé bí àmì gbòòrò kọ́lọ̀ ṣe ọ̀rọ̀ tá a bá sì débẹ̀ kọ́lọ̀ ṣe gbàgbọ́ àfọwà kọ́lọ̀ àkọ́lọ̀ làkó wọ̀tá